okay um a fẹ́ sọ̀rọ̀ lórí civilization nítorí pé mo ti notice wípé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá fẹ́ sọ̀rọ̀ nípa development a máa ń tọ́ka sí western world àti nǹkan tó ti ṣe àti nǹkan tó ń ṣe bíi technological advancement and um, àwọn nǹkan tí wọ́n ń ṣe nílùú wọn tó dàbí wí pé bí mọ́tò bí aeroplane àwọn nǹkan bẹ́yẹn tó dàbí wí pé ó jọ mọ́ height of civilization tí a lè a lè attain or a lè achieve in that sense. So èmi dẹ̀ rí wípé kò rí bẹ́ẹ̀ nítorí wípé a gbọ́dọ̀ mọ̀ wípé àwa nìkan kọ́ là ń gbé lórí ilẹ̀ yìí àti pé àwa nìkan kọ́ ni à depend lórí nature láti survive ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló so mọ́ nature láti survive and gbogbo nǹkan dẹ̀ ń ṣiṣẹ́ systematically ni tá a bá máa wò um, aáyán ó ń depend lórí nǹkan èso ẹyẹ ó depend lórí èso igi à ń depend lórí igi so gbogbo nǹkan ṣiṣẹ́ papọ̀ so tá a bá wá ń wò ó bẹ́ẹ̀ tá bẹ̀rẹ̀ sí ni máa ronú ní ọ̀nà yẹn a pé civilization ń ṣe pé ká wa mọ́tò ká gun aeroplane ká kọ́ ilé tó ga tó ga gòrògòrò sókè jù ni civilization wà about èmi define civilization as the evolution of human intelligence in coherence with nature. Human intelligence is just one part of life. It's just one part of nature it's just one segment of nature. It's not the total experience of nature. Nature has its own circle in terms of the moon, the sun, water, air. Those things are actually happening as we're existing as well. So we often focus on just us. Like Kotawa Nro, Nikolaman focus Ilori, Kotawa Nrishe. àníyé gangan ló jọ wá lójújù nínú gbogbo nǹkan tá à ń ṣe bọ kò rí bẹ́ẹ̀ nítorí pé tá a bá máa wo technology tí àwọn òyìnbó gbé wá a rí pé wọ́n ń lòdì fún wọ́n ń lòdì fún nature kò ń ṣe wípé a lè ṣe technology yẹn kò ṣe pé mo kọ̀yìn sí but nǹkan tó máa jẹ́ kí a wà in unison with nature tá wo ayé àtijọ́ ní bí àwọn bàbá wa ṣe ń ṣe nǹkan wọn tí wọ́n dẹ̀ ṣe ń ṣe tí wọ́n wọ́n dẹ̀ ń gbòòrò sókè wọ́n ń ṣe wọ́n ń fi nature kún tá wo ifá ifá ò kì í ṣe pé spirituality nìkan pé kíyàn jẹ́ babaláwo Ifa is inclusiveness of nature with the human society. So nísìnyí tá a bá wo political um, um, system wa or governance wa, a rí i pé a máa ń dá Ifá tá a bá fẹ́ mú ọba. ifa yẹn tá a bá wo kí ni Ifá, ni kin, kí ni ọ̀pẹ̀lẹ̀, gbogbo nǹkan yẹn nature ni. Ó dàbí pé ká máa consult, ká máa sọ pé nature ìwọ náà tiẹ̀ wá wá sọ nǹkan tí ọ̀rọ̀ tí àwa náà ń ṣe ń bí gẹ́gẹ́ bí èèyàn ìwọ náà wá fi kún torí àwa nìkan kọ́ la wà lórí ilẹ̀ yìí àwa nìkan kọ́ la wà àwọn náà ń bá wa gbé tọ́dẹ̀ ń bá wa gbé yẹn àwa gan depend lórí wọn láti survive tọ́wọ́ bá sí a lè survive o tá a bá máa wo story ìgbà míì mo máa ń rò tí a bá ń wo àwọn stories àwọn um, wars tó ti ṣẹlẹ̀ over the years tá a máa rí pé famine wà máa ń wọ́ndà pé kí ló fà á tó fi jẹ́ pé famine wà wáì tí ṣebí oúnjẹ ni àwọn èèyàn lè sa but mo wá realize wípé ilẹ̀ gan bá wọn jà at that moment because nǹkan tá à ń dìpẹ̀n lórí tó bá fún wa ní support báwo la ṣe fẹ́ move on àyè pé àwọn èèyàn máa kú lọ́pọ̀lọpọ̀ so now a dẹ̀ ti rí pé ilẹ̀ gan ti ń bá àwọn èèyàn jà ń sìn torí a ti ń gbọ́ pé more than thirty percent of the soil is getting is going extinct because we are not in coherence with nature so I got rí i intelligence that one, as civilization it is not the height of nature it is not the height of experience as humans now another thing is tabama wò a in kotabari i pé nǹkan tá a bá lè lórí possible orí inú ló ń change kò ń ṣe ojú ta fi ń ríran so perception wa ló evolve not the physical things that we see. so nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn òyìnbó ti program wa débi pé perception wa only civilization in a particular way àwa fúnra wa a build value construct wa lórí civilization bí àwa ṣe fẹ́ rí ẹ jẹ́ ká wo ayé àtijọ́ tí àwọn bàbá wa tó bá ń sọ̀rọ̀ nípa civilization àwọn ní civilization but technology that ń build I ń build the incoherence with nature tí a bá wo uh, igi um, um, ó ní nǹkan tá a máa fi ń gbé omi tó pé omi máa tutù kíní yẹn ó fẹ́ dàbí fridge ni but kò kí ń ṣe fridge kò kí ń ṣe tó máa ń fi electricity ṣe wọ́n máa ń gbé sínú kòkò bíi pot ni ó máa wá tutù in fact gbà tí mo wo fídíò kan lórí YouTube recently bọ̀bọ̀ Indian yẹn ó generate Fridge, ó bẹ̀rẹ̀ sí máa ṣe freed látara eh, innovation yẹn látara wípé wọ́n fi pot ó study component kìíní tí um, element àwọn kìíní yẹn substance àwọn kìíní yẹn contain ó study ẹ̀ to the point pé ó wá mọ gbogbo component ó wá fi build the fridge ẹ̀ mo lè send the link yẹn sí àkàrà ògùn kan post ẹ̀ sí online kẹ́ ẹ wo kìíní tí mo sọ yìí mò ń bọ̀ ẹ jẹ́ kí n wá jáde bí mo ṣe ń sọ̀rọ̀ so ó try láti convert ẹ̀ into a more you know, um, economic product tó yẹ pé àwọn èèyàn lè lò tó yẹ pé kò ní wà kò ní lòdì sí nature nísìnyí tá a bá wo fẹ gbogbo nǹkan tí òyìnbó ṣe pátápátá ló ní emission tó ń tó ń bring out including tá a bá wo nǹkan tá a fi ń kọ́lé náà cement ó wá dàbí pé èmi gan gbà tí mo gbé cab mo bá cab man yẹn sọ mo ní ayé àtijọ́ tó bá fẹ́ kọ́ ilé bí wọ́n ṣe lọ sí skul tó ń ṣiṣẹ́ engineering tó wọ́n máa fi ibi tí ewé máa gùn wọ́n máa fi síbẹ̀ wọ́n máa fi wọ́n máa fi ibi tí omi máa kọjá wọ́n máa fi síbẹ̀ torí wọ́n mọ̀ pé àwọn nìkan kọ́ ló wà lórí ilẹ̀ but tá a bá wo ìsìn àti ní àwọn engineer tó ń construct ilé wọ́n ń construct ilé but wọ́n construct ibi tómi máa gbà kọjá wọ́n construct ilé but wọ́n construct ibi tí ewé máa wù gbogbo ewé tá à ń rí ní around wa ewé táwọn bàbá wa ti plant ni tí wọ́n intentionally ṣe I ń grow civilization but our intentional nípa surrounding wa we are only particular about us bá ṣe máa fò bá ṣe máa tò bá ṣe máa ṣe lè kó ṣe pé kò dáa o but èmi bìlì pé tí civilization bá move in consideration with nature tá bá ní more empathy in terms of environment and nature evolution, we would have a higher civilization that is not based on materialism. Because the more material things we move towards, the more destructive we become. And let's think about it. òyìnbó ò ní láti sọ fún wa wípé a import motors ní àwọn àwọn Nigerians wà lọ́wọ́ top people tó import motors wọlé. Òyìnbó ò ní láti sọ fún wa pé àwọn ní láti rò lọ́dọ̀ wọn pé wọ́n ní láti change kúrò ní diesel kan change sí electronic so àwọn náà ṣì ń rule thought process wa because àwọn náà discover pé okay kíní yìí ó ti ń affect wa ẹ jẹ́ ká tún change tó bá tún dọ̀là ń sìn tó bá tún rí pé okay o electronic yìí ò tún ṣiṣẹ́ mọ́ o wọ́n á tún ní okay ẹ jẹ́ ká tún move sílẹ̀ à á tún tẹ̀lé wọn torí àrònú fúnra wa pé okay kí ni kí ni kíní yìí báwo la ṣe lè ṣe tó fi lè jẹ́ pé ó wà incoherent with nature ẹ jẹ́ ká wo iron steel nígbà táwọn British wà ń bí báyìí wọ́n ní iron tó ti ń ṣe iron mo ti gbàgbé ibẹ̀ yẹn ní ó dà pé kò ní or something one Yorùbá state like that wọ́n ti ń ṣe iron wọ́n ní àwọn bàbá wa ń gbà yẹn wọ́n dìdí study iron débi pé wọ́n carbon emission wa less than one percent ní carbon emission tí iron yẹn ó emit ó tún better ju àwọn ti British lọ that is iron tó fi ń construct àwọn railway and tó fi ń ṣe àwọn kankan yẹn àwọn bàbá wa ń ṣe é wọ́n ṣẹ́yìn níwé tó jẹ́ pé ó wà incoherent pẹ̀lú nature tó jẹ́ pé àwọn kìíní toxic tó ń jáde yẹn kò pọ̀ tó àwọn British àwọn British tún ń lò wọ́n gbà tó ń wà níbí báyìí láti máa construct railway nígbà táwọn òyìnbó wa lọ tán tó develop system um, educational system wa a diverse kúrò ń bẹ wọn sọ pé bàbá wa ò mọ nǹkan tó ń ṣe o a move lọ sórí òyìnbó òyìnbó dẹ̀kẹ̀rẹ̀ wọ́n destroy environment wọn pẹ̀lú nǹkan tó ń ṣe pẹ̀lú gbogbo aeroplane tó ń wà báwo ni àwa ṣe lè construct okay i need the aeroplane láti travel around báwo la ṣe lè construct aeroplane tó máa jẹ́ pé kò ní panator lára kò ní cause toxic kò ní cause carbon emission sí nature tó bí jẹ́ pé tó bá di ọjọ́ ọ̀la àwọn ọmọ wa máa béèrè pé okay kò sómi kò sí nǹkan báyìí tẹ bá wo ẹ lè google ẹ Sahara desert ó ti ń di forest ṣe pé gbogbo àwọn northern side wọ́n ń jẹ̀yà famine torí ilẹ̀ ó ti ó ti wà deforest deforest deforestated last year níbí báyìí àwọn London wọ́n face heat ó ní reason tó ṣe face heat torí trees ó ti ń deplete àti ń kọ́lé jù tábà wo Èkó ń sìn Èkó à ń sọ pé mega city l'Èkó kí la mean by mega city mega city ni pé ká máa kọ́ building tó ga tábà ń kọ́ building tó ga ẹ jẹ́ á máa rò àwọn ẹyẹ ibo ló máa gbé torí tá a bá ń wo torí àti kúrò ní àti kúrò ní nature àti kúrò ní environment wa àti ẹ̀rọ nípa environment wa mọ́ nǹkan tá à ń ronú ni pé tá a bá rí any Nigerian sìn kán ra mọ́tò kán kọ́lé kán wà kán gbé kán ní private jet kán ní kó ṣe pé a lè ní gbogbo kinní yẹn but how do we make our thought process in coherent with nature and increase our intelligence as humans. How do we do this? How do we use utilize resources in nature and make nature and make our intelligence grow with it? Now, if you even look at our forefathers, what are the things that they value more? They value land. More value ilẹ̀. Ilẹ̀ ni our fathers wọ́n value jù. Tọ́bátẹ̀ tó wá wò lẹ́nu kejì, pàtó máa ka àwọn àwé kan. Wọ́n jẹ́ ká mọ̀ wípé ìrísí tó ṣe tún fẹ́ àwọn obìnrin púpọ̀ nítorí that is human resources báwọn ṣe wo human resources sí àwọn ò wo in terms of family construct òkè táwọn bá fẹ́ yàwó púpọ̀ àwọn máa lé ọmọ púpọ̀ àwọn yẹn máa ṣiṣẹ́ fún wọn báwọn ṣe ń build entrepreneur system tí wọ́n nìyẹn but nísìnyí àti àwọn tẹ̀ tún ṣe capitalism àwọn tẹ̀ tún ṣe capitalism tá a bá máa wò torí àwa believe in business láti ìgbà tí mo ti ń ṣe ifá ifá máa jẹ́ ká mọ̀ pé business tó bá ti ń ṣe business tó bá lè ti tẹ̀pá mọ́ṣẹ́ wàá rí ṣe àwọn yorùbá believe pé ká ṣe òwò ká tà ká dẹ̀ rérè ń but àwa ò ṣe é nípa pé ká máa pẹ̀yàn lára kẹ́ka tó wo ìbòmíì tá a bá wò níbòmíì ní ìdá wípé à ń gbà táwọn òyìnbó máa wá síbà yìí àá ta mọ́tò àá ta nǹkankan epo nìkan là ń tà tó fi wá síbà yìí tó fi wá wa epo wá epo nìkan là ń tà àti tó jẹ́ nǹkan tó jẹ́ pàtàkì torí pé àwọn need at that time epo là ń tà nǹkan táwọn bàbá wa ń tà yẹn tó fi wá sọ́dọ̀ wa pé òkè àti bá ń ra nǹkan nísìnyí wọn wá wá ra nǹkan lọ́wọ́ wa mọ́ àfi kán wá wá gbà lórí ilẹ̀ wa àti pé ìpọ̀lọpọ̀ àwọn èèyàn a mọ̀ wípé òkè a ní more than two hundred million people ní Nàìjíríà yìí lónìí kí ni immediate needs wa tó wà láround wa àti solve ẹ̀tàn à ń wo ìta pé ok ẹ jẹ́ ká service wọn ẹ jẹ́ ká ṣe mọ́tò ẹ jẹ́ ká ṣe mọ́tò fún kínní but àwa gan fúnra wa àti solve problem tó wà nínú community wa àti fúnra wa àti so àti fúnra wa ló ń jẹ nítorí pé value construct wa ti change the um, buying and selling of the economy is changed what are we buying? We are buying phones more. Nigerians are buying more phones. Nigerians are buying more cars. Nigerians are buying more private jets. Nigerians are buying more Louis Vuitton bags. Those are the value constructs. But back in the days, our forefathers' value construct was land, family. That was their value construct. And that is a thought process that is in nature inclusive because we are growing as we are growing with nature. And what was the technological advancement our forefathers had? They had beads. All these things are things that we can extract from nature and it wouldn't cost a harm to nature when the white people came it's not just even here kò ṣe bíbá ẹnìkan nígbà tó lọ sí India náà wọ́n bẹ̀rẹ̀ sí máa extract coal níbẹ̀ ibẹ̀ làwọn India ti mọ̀ ìgbà táwọn India kọ́kọ́ bẹ̀rẹ̀ aṣọ tẹ́ bá mọ àwọn aṣọ tó máa ń wọ̀ yẹn tó wà very tó wà very expensive yẹn òun náà wà good nínú ẹ̀ àwọn náà ní aṣọ tiwa náà tá máa ń ṣe and aṣọ wa gan ó tún wà nature inclusive because aṣọ wa ó súnmọ́ nature àwọn aṣọ tá à ń gbà nísìn ká lọ máa kà nípa wọn synthetic ni wọ́n in fact wọ́n ní tá a bá fún ọmọ kékeré tó bá tọmọ kékeré bá wọ aṣọ yẹn ọmọ kékeré torí immune system yẹn ò tí high ó máa develop some certain diseases látara àwọn aṣọ tó ń wọ̀ yẹn òun dẹ̀ la fi ń wọ àwọn babies wa nísìnyìí táwa ò mọ̀ so bàtà àwọn british wá sí ọ̀dọ̀ wa àwọn ọlọ́kọ̀ wa wípé ká máa wu ilẹ̀ ká máa gbé petrol jáde ṣe dẹ̀ mọ̀ wípé tá a bá bẹ̀rẹ̀ sí máa ṣe yẹn àti ń destroy ilẹ̀ wa nìyẹn kò ṣe pé a lè ṣe o but kí ni long effect àti depend lórí petrol buying sin kí ni long effect tàbá depend lé lórí àti wípé Port Harcourt ó ti ní problem in, in terms of air pollution so tàbá ń wo economic gain a gbọ́dọ̀ wo future and this is the thing right science ti jẹ́ ká mọ̀ wípé as humans our perception is very limited not just science like a ní láti lo microscope láti rí àwọn nǹkan kan so nǹkan púpọ̀ ó ṣókùnkùn sí wa as ènìyàn because ojú wa yìí ó wà limited torí ẹ̀ ní àwọn bàbá wa ṣe develop ojú inú ojú inú máa ń jẹ́ kíyàn rí nǹkan tó fà torí ojú wa yìí ó kéré gan sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní around èmi gan sì mo ṣẹ̀bẹ̀ sí máa pay attention very detailed attention sí nǹkan tó wà around mi mo ṣẹ̀bẹ̀ sí máa observe with keen attention and as ènìyàn tá a bá observe with keen attention a máa destruct ara wa that is the nature of humans a gbọ́dọ̀ pay keen attention to things around us to get the real source but now we are not paying attention we are just going with the movement we are not observing what is really happening Our guy is sínú ìlú wa wọ́n change value construct wọ́n change bá ṣe ronú wọ́n sọ pé òkè o ẹ má gbin epo mọ́ ẹ sí máa wú àwọn british gbà tí mo ka àwọn resources wa àwọn gbogbo ni wọ́n tap into those natural resources that would cause harm into nature because this is their own thought process. àwọn ọgbọ́n lọ́bẹ̀ sì máa dig lọ́bẹ̀ sì máa wá uranium lọ́bẹ̀ sì máa wá coal lọ́bẹ̀ sì máa wá eh, crude oil gbogbo àwọn kìíní in fact tẹ́ bá máa kà crude oil tán tán dig nínú ilẹ̀ years back in fact ó ní effect nínú surrounding now till now ibi tí civilization tún wọ̀ sí dé tábà wo um, space travelling now and tó ń lọ sí space um, Russia very recently ó bomb wọ́n lọ sí space wọ́n lọ bomb is it Russia or India India ti kọ́kọ́ ṣe India ló kọ́kọ́ ṣe ó lọ test missile ní space wọ́n dẹ̀ ní missile tó test yẹn gbogbo waste tó produce yẹn kò tí kúrò ní space and this is over I think over hundred years ago then Russia did the same thing like some some years back àwọn british wọ́n contest pé àwọn fẹ́ lọ sí moon wọ́n fẹ́ lọ test missile ní moon in fact wọ́n ti extract natural resources ní moon right now wọ́n ti extract ó ní company kan tó wà ní sweden tó ti extract natural resources tó tó bá ń sọ̀rọ̀ wípé a fẹ́ lọ sí space in fact àwa ọ̀rọ̀ gbogbo kìíní tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwọn òyìnbó tó dé àwọn òyìnbó ló bẹ̀rẹ̀ sí máa sọ fún wa wípé okay a need láti lọ sí space ká tó wà civilized which is not true because in fact, I'm not going to. People might not understand this because you might not be in the spiritual lane, but you can you can envi- because you can envision space in internally. You can know how did. Let's look at the Dongan society that's in the in the in the Mali tribe. and what people you want by space, one by astronomy so perfectly that I want to study space. The fundamental of it was taken from the Dongan tribe. ó ní bọ̀bọ̀ kan tó wà lórí YouTube is a is a is a is a space uh, astronomy too ó dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ó ní àwọn calculations kan nípa gravity pull and distance and all that àwọn Dongan ti fi stars wọ́n ti fi calculate wọn ò dẹ̀ lọ síbẹ̀ and ifá náà ní astronomy ti tiẹ̀ ẹ jẹ́ kí n kà á fún yín um, àwọn ọmọ òkú àbọ̀bọ̀láwo wà ń bíbà tí àwọn um, olúwo tí wọ́n kọ́ wa mo lè má mọ̀ ọ́ dáadáa ehm, jẹ́ wọn jáde ẹ má bínú o. Mm-hmm. nínú eh, odùfà yẹn tí eh, wọ́n jẹ́ kí a rí ok wọ́n ní pé nínú ifá yẹn ifá jẹ́ ká mọ big bang theory big bang theory táwọn white tó ń pariwo nípa wọ́n ṣe wọ́n construct kìíní tó fi mọ̀ yẹn àwọn bàbá wa mọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn torí nínú odù kan nínú ifá wọn pè ní ọ̀sá ọ̀sá gúnlẹ̀jà ọ̀sá gúnlẹ̀jà ọ̀sá ògùndá nínú odù yẹn ifá ní ìrí túwìlì túwìlì ìrí túwìlì túwìlì ìrí túwìlì wìlì kó tú rẹ́kẹ̀rẹ́kẹ́ adífá fún orígun tí ń lọ ṣẹ̀dá ibo ọ̀run àti ayé nígbà ìjìnjìn so nínú odù yìí mo fẹ́ kà torí odù yìí gùn but nínú odù yìí ó ń jẹ́ ká mọ ibi tí bí as in the whole universe ṣe bẹ̀rẹ̀ and nínú odù yẹn wọ́n jẹ́ ká mọ̀ wípé bí bí big bang ṣe theory bó ṣe bó ṣe bó ṣe sọ náà ni Ifá ṣe sọ ó jẹ́ ká mọ̀ wípé àkàmàrà tó ń jẹ́ force the universal force which is like bó ṣe sọ pé big bang theory ṣe explode yẹn àkàmàrà làwọn ń pè òun ló òun ló bring about the universe ó tún wá jẹ́ ká mọ̀ wípé eh, bàbá bàbá ó kan tí ó ṣe the movement of the universe in terms of clockwise bí universe tábà wo tábà wo picture bí universe ṣe move in that way ó jẹ́ ká mọ̀ wípé bàbá jẹ́ orúkọ yẹn hmm, sorry eh, baba Assemo Ogunsunwon òun ló ṣe movement universe tó ṣe move in that in that circle in that um, clockwise movement ó ṣe because ìgbà yẹn Ifá jẹ́ ká mọ̀ pé the wars of stars wà nígbà tí wọ́n ṣẹ̀dá nígbà tó ṣẹ̀dá universe àwọn kìkìní wọ́n ń clash ra wọn so Elédùmarè wa ń rán baba Assemo Ogunsunwon láti bring order láti wá bring order yẹn ni wá fa pé kí universe máa move in that movement in that circular movement tá tó bá ya picture galaxy bó ṣe rí yẹn Ifá jẹ́ ká mọ̀ gbà yẹn àwọn bàbá wa ò dẹ̀ lọ wọn ò ní technology kankan wọn ò ní any technology rárá bọ̀ wọ́n mọ̀ báwo ni wọ́n ṣe mọ ìdí universal the beginning of the universe tí àwọn scientists ṣẹ̀ṣẹ̀ wá ń discover nísìn báwo ni àwọn bàbá wa ṣe mọ̀ pé bàbá sẹ́mu bàbá sẹ́mu sún wọn ni ó ló jẹ́ kí universe máa move in that way nígbà tí àwọn stars wọ́n collide mọ́ra wọn in fact tábà máa wò science wọ́n jẹ́ ká mọ̀ wípé um, the laws tó ṣẹlẹ̀ ní earth yìí it is the same thing in, in space in terms of gravity in terms of uh, electric magnetic forces it's also in space and in ifa ó jẹ́ ká mọ̀ wípé èṣù ọ̀dàrà gan ó wà lórí ayé ó wà lórí ilẹ̀ so Ishadara uh, in in in, in in a particular way is like the electro electromagnetic force because it has to do with communication. So we know that the laws that happen on earth permeate all over the universe. We understand the universe fundamentally without technology. How did we get to know these things? It was because of Ojuinu. Tell Babawa developed ó lè má yé wa because reality ni pé perception wa ó depend lórí bá ṣe bá rí ayé ó dẹ̀ lè change at any moment in time bí tí bàbá ṣe rí ayé tó bá change right ó dà pé èèyàn kan okay tí perception wa bá change bàbá ṣe rí ayé náà máa change so basically nǹkan tí màá kàn sọ ni pé ni màá stop sí ibà so káwọn èèyàn lè sọ̀rọ̀ technology ò pín síbì kan kò pín sí material things alone technology ò pín sí pé ká ká um, ká máa fò in terms of aeroplane in fact even àwọn british gan wọ́n try láti cut off aeroplane movement in in within europe because wọ́n ti realize pé aeroplane gbogbo àwọn gas tó ń release yẹn ó affect nature so wọ́n ti sọ pé okay tá a bá fẹ́ move in within of europe ẹ gbọ́dọ̀ lo train wọ́n ti ń try láti pass law yẹn so ẹ ti wá rí i pé even intelligence wa gan to a certain point ó wà stupid because tababẹ̀ sì máa change nǹkan tá à ń rò tá a rò pé okay is the height of intelligence it means that we are not even accurate in the first place we are also making errors so a gbọ́dọ̀ understand yìí pé intelligence wa tí ò bá ti wà in line with nature we we'll always keep going back to correct the things that we are doing so in in conclusion, technology um, civilization is that which is inclusive in, inclusive in nature and we grow our intelligence as as we as we include nature so what are the things how do we build our buildings is it by building tall buildings or is it by building buildings that are, are coherent with nature such as using materials that our forefathers used and improving on them such as understanding the fundamental structures our forefathers laid down what and progressing on these fundamentals um, structures because these fundamental structures has nature in thought nature is part of their thinking so that if we start to inculcate these things we can start to even even if we are gangan làwọn òyìnbó máa máa bá pé back. Okay, mọ́tò lọ́wọ́ yín tá a produce mọ́tò tó Jack pé ó nature inclusive because nǹkan táwọn wá ń sìn nìyẹn tọ́ba bẹ̀rẹ̀ sí máa rò ok kí ni àwọn bàbá wa rò kí ni àwọn element tá bàbá wa rí tí àwọn bàbá wa construct as the fundamental things tó lè help èèyàn láti move forward tọ́ba bẹ̀rẹ̀ sí máa rò in that way àwa gan lè construct civilization wa that is not too materialistic because tábà máa wò ó sìn even military force àwọn èèyàn build missile kí ni wọ́n ń pè ní mísù kí ni a fẹ́ fi mísù ṣe as èèyàn ṣé à ń jẹ́ kí world nǹkan táwọn àdé fẹ́ nìyẹn nǹkan táwọn ń pè ní civilization yẹn pé kàkà ní mísù kí ni nǹkan tó ń pè ní mísù tí everybody bá bẹ̀rẹ̀ sí máa ní mísù ta ló fẹ́ sùn ta ló lè sùn because ẹ wo Russia ń sìn àti Ukraine Russia ń jẹ́ kó jẹ́ kí Ukraine máa mọ̀ pé mo ní five four thousand kí country kan ní four thousand five hundred missile ó dẹ̀ ń jẹ́ kó mọ̀ pé I will kill you and nothing will happen So is this the kind of civilization we want to build? Because people are always saying these things like, okay, we want to build like the West. What is the West? The West is having issues with, with nature. I got to understand the civilization won't go problem with nature. One need more than 40% problem with nature as of right now. And one going only problem with you. UK, in um, India, Russia, and uh, I think um, China as well. In fact, China won't really in some places wọn rí wọn rí òjò wọn ní láti máa lọ ṣe cloud seeding wọn ṣe technology láti bring òjò nígbà tí wọn ṣe technology yẹn tán wọn tún rí problem technology tán lò láti fi bring òjò yẹn ẹ ó tún fa more problem fún wọn because wọn solve root of the problem what is the root of the problem the root of the problem is they are not thinking nature inclusive you are thinking that i can use nature and i can get away with it you can't you can't use nature and get away with it because you are also nature Taba ma wo, ó climate change bí climate change ṣe ń ṣẹlẹ̀ a kàn ń fojú fò ni but àwọn èèyàn ń kú bí ẹran kan ṣe ń kú náà làwọn èèyàn ṣe ń kú pẹ̀lú climate change because last two or three weeks ago Amazon ní problem I think uh, Amazon building break hundred people ló kú at, this, at a straight go I can move away with I can move on with that but àwọn èèyàn ń kú nígbà tí volcano máa erupt ní ní Spain for like two three weeks three weeks ni volcano yẹn ṣe ló ṣe erupt and nature there bad gan tẹ́ pé tí nature bá máa bá yín jà kò ní wò ní two minutes ó máa da gbogbo nǹkan tẹ gbogbo ilé tẹ kọ́ tẹ rò bí ẹ kọ́ mọ́tò tẹ ní aeroplane tẹ ní ó máa bàjẹ́ in less than kò ní gbà ní second in fact tọ́ba máa wò ó sìn àti gbàgbé ni à ń sùn àti rí i pé even the ice tó wà ní Atlantica tó ń di the whole world mu ó ti ń break ó ti ń di ó ti ń depreciate wọ́n ní omi yẹn ti ń raise omi dẹ̀kẹ́rẹ́ omi is very dangerous omi ti ń raise pẹ̀lú gbogbo meeting tí àwọn western people ṣe wọn ò tí ì rí solution sọ̀rọ̀ yẹn because the human world is not simple the human world is very complex and nature is not a business transaction taban treat nature as just business a lè move forward a lè rí solution sí problem wa so tá a bá rò pé a kò lè ṣe business meeting láti jẹ́ kí àwọn èèyàn change it's not possible tí a bá build society wa in that ideological way ó máa wà difficult láti change àwọn èèyàn ẹ jẹ́ ká wo àwọn àwọn àwọn àwọn governors wa ń sìn kí ló ní pé àwọn fẹ́ ṣe wọ́n fẹ́ wọ́n sanfield omi that is àti ń ronú bí wọn àti ń ṣe bí wọn in terms of civilization but our Baba wa wọ́n ní civilization Titi wọn tó dẹ̀ wà incoherent in nature à ń jẹun pẹ̀lú ọwọ́ wọn ní ọwọ́ ò da wọn lo ọmú cutlery wa pàtó tí wọn ti ní ọwọ́ da cognitive dissonance because wọn ò farabalẹ̀ wo nǹkan táwọn bàbá wa ń wò wọn ò rí deeply wípé kò ń ṣe by bougie kò ń ṣe by classy èèyàn ni wá and dress we are turning ourselves into something else like we wear suits and we try to make humans into I don't know. Maybe it's imagination creator. As we are trying to abstract ourselves like we are not animals, we are actually animals. And the moment we start to see that in our mind and understand that we are actually humans, that we enter into the ground like every other thing, that we die like every other thing, then we start to think more in terms of natural. How do how are we? We are also nature. Whatever affect nature affect us. Port Harcourt is having air problem we don't even know the repercussion of that yet Ah, àti ìmọ̀ repercussion yẹn already àwọn èèyàn dẹ̀ ti ní kinní yẹn ó lè ti máa ti ṣẹlẹ̀ ti pẹ́ tẹ́ pé ìgbà tó wọ̀ ìgbà tó yẹ bẹ̀ sí máa dúdú àwọn èèyàn bẹ̀ sí máa pay attention ó dẹ̀ ti wà lára àwọn èèyàn tẹ́ pé tó bá bẹ̀ sí máa bímọ wọ́n máa máa rí effect yẹn in five or two three generation torí nature máa ń take time láti ṣe nǹkan kò kí ń ṣe nǹkan wìrì bí àwọn èèyàn ṣe máa ń ṣe nǹkan nǹkan tó ń ṣẹlẹ̀ yìí in terms of climate change ó ti ń ṣẹlẹ̀ for the past hundred years ló ti but I will kọ́ bí because we are too self-absorbed àwọn èèyàn ti wà too self-absorbed just me me me me me me me let's take from this let's do this let's now look at phones i'm going to i'm going to stop on this one it is not that we cannot produce phones in terms of taking um, civilization we can produce phones but when we are producing phones that look at the the, the, chain at which we are generating this this materials to produce these things The coal thing is gotten from Mali. Now, that is gotten from Mali, first of all, there is cheap labor because that resources is not paid for. That's number one. Number two, there's overexploitation. What is overexploitation? ẹni sùúrù tíyàn bá níyàwó ń sin tíyàn níyàwó lé tó bá ní kíyàwó yẹn máa bímọ every year wàá rí bó ṣe máa rí nǹkan tá à ń ṣe fún nature gangan nìyẹn à ń gbà á wẹ̀yìn àkàngbà àkàngbà àkàngbà àkàngbà senator wa máa gba tiẹ̀ padà kò ní wẹ̀yìn náà o so because of àti wà too self-absorbed àti wà too personal right a rí pé nǹkan tá à ń gbà lọ́wọ́ nature tá à jẹ́ kí nature sinmi nítorí pé a fẹ́ lo phone iphone tá à ń lò kí ló stop wa stop tẹ́gbẹ́ pé a bá ń ronú in terms of civilization tá à ń sọ yìí náà tá a bá produce phone fi nature lẹ̀ for like five years kóun náà recover ká tún produce mi but no capitalism tí àwọn Western construct táwọn náà dẹ̀ ń follow in terms of okay a fẹ́ lo phone I à build ẹ̀ lórí wọn à ń build civilization wọn yẹn lórí wọn we are not thinking in our own civil in our own way we are not having our civilization on our own ideology jẹ́ ká wo nípa laptop iṣẹ́ tá à ń ṣe a move kúrò nínú àgbẹ̀ I move sí office work office work ó ní side effect tiẹ̀ tá a bá wo posture àwọn èèyàn wọ́n pè nǹkan ní office neck àwọn èèyàn máa máa bend jẹ́ pé ẹ̀yìn wọn ọrùn wọn á máa bend and jẹ́ ká mọ̀ wípé ènìyàn tá a jẹ́ posture wa is very important in terms of perception assessing things because your brain has two hemisphere, and your brain is connected to your spine your body itself is a system tí system yóò bá function dáadáa you can't think well you can't think well in fact ọba máa wo ìtẹ́fà kí ló ń pè ní ìtẹ̀fá wọ́n ń pè ìtẹ̀fá in terms of um, aligning yourself with your inner ori your inner ori is your consciousness so àwọn kan mọ̀ wípé tábà feels and science kan mọ̀ pé part of our brain ká tó lè feels méjèèjì papọ̀ láti ṣiṣẹ́ sorry láti ká tó lè feels àwọn méjèèjì papọ̀ láti lè ṣiṣẹ́ ó máa take tremendous effort so basically pé kí ni mò ń sọ ẹni ẹ ti cut ó ti cut ó ti cut um, ẹni ti cut èèyàn kan ti cut process thought process ni. so basically nǹkan tí mo sọ ni pé basically tá a bá máa wo um, iṣẹ́ ọ́fíìsì tá à ń ṣe yìí tá a ti wò pé òun ni the the way the right way to go about it àwọn èèyàn ti ń ní ọ́fíìsì neck tá a bá dẹ̀ ti ń dì fún ọmọ ara wa báyìí àwọn ọmọ tá a bá máa bí wọ́n máa ní problem yẹn because a máa involve ni tá a bá dẹ̀ máa involve like evolve by gene we evolve gradually and gradually so táwọn yẹn bá ti ń bend tó ti shoulder tó bá ti shoulder bend in the next five years ẹ máa rí àwọn ọmọ tí wọn máa deformed because ẹni tó ń bí wọn náà òun náà wà deformed a máa pass gene yẹn to the next level so a move value construct wa ilẹ̀ yẹn gangan number one is more particular are really as valuable more. are really as economical and that's very dangerous nǹkan táwọn èèyàn rí lẹ̀ mọ́ as now kọ́kọ́lé kán dẹ̀ ti gba àwọn èèyàn sílé kán fi ṣe landlord and this is also part of the British construct because by the time British máa wá síbí báyìí wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí máa construct eh, wọ́n bẹ̀rẹ̀ sí máa construct society as urban and rural kí ló ń pè ní urban and rural is <laughs> also part of the civilization construct so àwa fi àwọn ilẹ̀ tiwa àwọn Ọ̀ṣun àwọn Òṣogbo a pè wọ́n ní rural a pè wọ́n ní village àwa ń bọ̀ lẹ́kọ̀ọ́ àwa overpopulate àwa àwa ń sọ ilẹ̀ wa àwọn èèyàn wa ti ń ronú ìnáwó ètò pé òkè tábà nílẹ̀ ń sìn jẹ́ sáré kọ́lé torí àwọn èèyàn fẹ́ gbé ní ibẹ̀ so that àwọn èèyàn máa wà ìnèrú ìnèmọ́ ìnèmọ́ urban state so what does that cause our thought process has changed before our forefathers saw land as um, what's it called a, a, very good resource in terms of food, in terms of farming. They pick that as the number one priority. But what we are picking as our own priority now is different. And I, and I fear that where we are going to, in terms of our needs and our wants and our priorities, we are going to self destruct ourselves just like the West is self-destructing themselves. And we might not see the effect right now because it's not happening. It's already happening anyways, and they're already talking about it. But we might not see the gravity because we, we have to understand that our civilization can work, tó yẹ pé wọ́n sink Be àwọn um, wọ́n pe wọ́n pe ìlú kan ní ó dà pé òun lọ fi ṣe movie yìí eh, eh, wọ́n fi ṣe movie Melvin movie yìí ìlú yẹn ó sink I think three or four civilizations ti sink in terms of natural natural disaster tó jẹ́ pé ìlú yẹn wọn rí mọ́ so it can happen at any time tá a bá fi ti nature ṣe tá a bá dẹ̀ ro in terms of nature so màá filẹ̀ sórí ibẹ̀ táwọn tó bá fẹ́ tó bá fẹ́ add kan add sí ẹ ṣé mo dúpẹ́.